àwa Yorùbá ẹ̀yà ọmọlúwàbí ni wá adájú ẹ̀yà Saudi tó ti mùsùlùmù wa lọ ọmọlúwàbí làwa Yorùbá àìsẹ́ ìyànà dandan ọ̀yẹ́ ọ̀yá ìfúnni lápẹ̀lẹ̀ kan nínú nínú àdìtì àdìtì àdìtì ẹ̀pọ̀ ẹ̀dájọ́ nínú àdìtì torí àwọn kan àgídìtì kan tún wà tán tún ìgáàdùjọ àdìtì lọ wọ́n ni àdìtì Kùdùsí ọ̀dọ́ ọlọ́ọ̀lẹ́yìn ti fẹ́ dà lẹ́sìn mẹ́sẹ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀ẹ́ nínú àdìtì láyé ànábì ni o ọlọ́run sọ fáwọn ànábì sọ fáwọn àwọn ará Saudi pé ẹnikẹ́ni nínú ẹ̀yin òbí lọ́kùnrin lóbìnrin tó bá lè tọ́ ọmọ kan péré wọlé ọkọ pẹ̀lú ìbàlẹ̀ tọmọ ìbàjẹ́ bá jìn ẹ̀yin òbí méjèèjì ọlọ́run promise lálùjọ náà automatically kẹ́ẹ̀kẹ́ tọ́mọ obìnrin kan péré kẹ́ẹ̀ tọ́ wọlé ọkọ pẹ̀lú ìbàlẹ̀ ẹjọ́. E níta ìbẹ̀kọ́ lọ múlùdàbí làwọn àlè àwọn àjọmọ̀ múlùdàbí lọ ẹranko làwọn èèyàn làwa àwa Yorùbá ẹranko làwọn ará Saudi èèyàn làwa. in nineteen fifties ọ̀rọ̀ fifty years ago ọ̀rọ̀ sixty years ago ń bí ninety percent òbí Nàìjíríà wọ́n ń tọ́ ọmọ wọlé ọkọ wọ́n ń tọ́ ọgbọ́n ọmọ obìnrin wọn lọ́lẹ́ ọkọ pẹ̀lú ìgbàlẹ̀ ninety percent Nigerians àwọn ọmọ obìnrin tiwa wọn lọ́lẹ́ ọkọ pẹ̀lú ìgbàlẹ̀ nílẹ̀ Yorùbá. lọ́rọ̀ ọ̀rọ̀ tí ò ju fifty years mo lọ́ mo sọ yìí o nílẹ̀ Yorùbá àwọn ọmọ wa ń wọlé ọkọ pẹ̀lú ìbàlẹ̀ tí ọ̀dọ́ ta ara ti gbé mẹ́sẹ̀gì àwọn àbá ọ̀dọ́ ṣé wọ́n gbé mẹ́sẹ̀gì kan Mohammed ipò ẹ tó bá tọmọ wọlé ọkọ pẹ̀lú ìbàlẹ̀ àtàwọn àti bàbá àtìyà wọn wà lùjẹ́ náà sẹ́ni pé àìsè kankan náà á dáa jù wọ́n lọ ẹ̀yà Saudi ẹ̀yà Yorùbá dáa jù wọ́n lọ ẹranko ni wọ́n èèyàn la wa àwọn Olódùmarè Olódùmarè tiwa ó dá pé ó dá tán ó dá wa ẹ̀sìn táwọn kó wà yìí wọ́n fẹ́ mọ fi yàn wá jẹ ni wọ́n fẹ́ fi lùwà jìbìtì ni ẹ̀sìn tẹ́kọ́ wá wọ́n fẹ́ máa fi yàn wá jẹ wọ́n fi lùwà ní jìbìtì ni àwọn ìyá tá a dáa jùlọ ẹ ẹ bàbá tí yíyẹ sítánàbí ti sọ̀rọ̀ yẹn láti ayé àdàbí tánàbí sọ pé òbí táwọn ilé dúró ọmọbìnrin kan tọ́ wọlé ọkọ pẹ̀lú balẹ̀ ẹ bàbá tí yíyẹ sì yẹn bó ṣe pẹ́ tó táyé pé èmi sì gbọ́njúmọ́ pé nílẹ̀ Yorùbá o ah! Yorùbá bá lùbàlẹ̀ gan òjíṣẹ́ wo ló sọ fáwọn Yorùbá wípé táàyò táàyò válùkì ọmọ wọlé ọkọ pẹ̀lú balẹ̀ òṣìṣẹ́ olúwa sọ fún wa ọmọlúwàbí ni wọ́n àwọn èso ọmọlúwàbí ọlọ́run ti o ti rí wọn lẹ́ranko bẹ́ẹ̀ lórí lójìṣẹ́ sọ́rọ̀ wọn àwọn wulẹ̀ wulẹ̀ àní lójìṣẹ́ kan ọlọ́run láwọn lẹ́ranko lórí lójìṣẹ́ sọ́rọ̀ wọn àwọn báàsì kan tó wà nínú Kùránì tọ́lá sí sọ fún ànábì kápẹ́ náà tó sí àwọn òfin kẹfà ànábì tó yẹ tó sí fáwọn yòókù ọlọ́run fún ànábì ní òfin pé ànábì olefele olefele olefele olefele ànábì lè ṣe ó tún wá ní ànábì nìkan lò fún ara ọ̀tọ́rìtì yẹn àwọn bàbá ti wá tó jẹ́ lómìnira tó jẹ́ gbogbo wọn tó ní ìyẹn kan sọ tán pé àwọn nìkan làwọn lọ́rùn kọ́ máa nìkan wọ́n ṣe ó dàbí irú àbí kùráṣà tàbí three past fifty ẹ bá mi kà á ìwọ ànàbí dájúdájú àwa sì ẹ ní ẹ̀tọ́ fún àwọn ìyàwó rẹ mhm tí o fún ní owó orí wọn hmm. àti àwọn ẹrú rẹ ẹrú ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí Allah fi ṣe ìkógun fún ọ hmm, àti àwọn ọmọbìnrin arákùnrin bàbá rẹ. Hmm. ẹ bẹ bẹ gbọ́ ìjọ́sọ ẹ má bá mi kú pọ̀ ó lé àwọn ìyàwó tó lè fẹ́ ó lè fẹ́ ẹrú rẹ̀ sẹ́ ń gbọ́ o ó tún lè fẹ́ ọ̀yá ẹtú ẹtú ẹtẹ́lẹ̀ kẹta yẹ ká. àti àwọn ẹrú rẹ nínú nínú àwọn tí Allah fi ṣe ìkógun fún ọ àti àwọn obìnrin arákùnrin bàbá rẹ. àwọn obìnrin tó jẹ́ ọmọ bàbá rẹ̀ ó tún lè fẹ́ mọ mo ń gbọ́ mo ń gbọ́. àti àwọn ọmọbìnrin arábìnrin bàbá rẹ. àtàwọn ọmọbìnrin tí ó tọ́ láti lè bàbá rẹ̀ náà tí jẹ́ ọmọ bàbá rẹ̀ ó tún kẹ́ ń gbọ́ àwọn tí ìsọmọlúwàbí wọ́n fẹ́ mọ kọ́ńtà àwọn ọmọlúwàbí ó lè fẹ́ mọ bàbá rẹ̀ ó lè fọ́bìnrin lè bàbá rẹ̀ mo ń gbọ́ mo ń gbọ́ mo ń gbọ́. àti àwọn ọmọbìnrin arákùnrin ìyá rẹ. àtàwọn ọmọbìnrin nílé ìyá rẹ̀ àti ó tún lè fẹ́ yẹn náà. àti àwọn ọmọbìnrin arábìnrin ìyá rẹ. mo ń gbọ́ ìyá makala. àwọn tó fi ìlú mẹ́kà sílẹ̀ wá sí ìlú mẹ̀dílẹ̀ pẹ̀lú rẹ. ó tún lè fẹ́ àwọn náà. àti àwọn tó lè fẹ́ lọ́nkà olóka yẹn o. àti onígbàgbọ́ òdodo lóbìnrin tí ó bá fi ara rẹ̀ tọrẹ fún ànàbì. ànàbì tún lè fẹ́ o ṣo fí mo ń gbọ́ mo ń gbọ́ mo ń gbọ́ mo ń gbọ́. tí ànàbì náà sì fẹ́ fi ṣe ìyàwó àti tó bá tún wà nàbí inú wọn àbí tún lè fi ṣe ìyàwó wá ní ìyàwó ànàbí ò ní pọ̀. ìwọ nìkan ni èyí wà fún kò sí fún àwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin àti àti mọ ohun tí a ṣe ní ẹ̀tọ́ fún wọn nípa àwọn ìyàwó wọn àti àwọn ẹrú wọn èyí rí bẹ́ẹ̀ nítorí kí ó má bàa sí láìfì fún ọ Allah sì ń jẹ́ aláforíjìn àsàkẹ́ ọ̀run. ṣé ẹ rí nǹkan òṣìṣẹ́ tọ́lọ̀ ní sáwọn Saudi ẹ wá dúró ok ẹ wá níyàwó rẹ̀ ò ní pọ̀ ẹ rà mọ́ bàbá mú ìdí ní àdúgbò kan mi mọ́ ni mọ́tò akọ ẹ rà mọ́ mi ní ẹ fẹ́ yàwó mẹ́rin ó ti kékeré kékeré ṣé jọ bọ́ ni behavior ìwà àwọn ará sọ́ọ̀dì ṣe bá ti wà mu ìwà òjò ìwà òjò ra wọn rárá òṣìṣẹ́ wa kùránì làkà ó mi kábẹ́ mi ká àdìtì ó ṣe ògbà àdìtì ọmọ ọba sáwùdí gbọdọ̀ tí kò gbẹ dànù ẹ̀yà àdìtì ẹ̀yà àfa àtẹ́tẹ́tẹ́ gbogbo mọ́ ti ayé ti ń lé lórí bí ọmọ sáwùdí tó rú àmì ó ti kò gbẹ dànù èyí tó ti kó dàdà àwọn kà mọ́ dàdà kùrà ní tọ́wọ́ tọ́wọ́ ambassador náà filẹ̀ mẹ́ làlà sọ̀rọ̀ báyìí ẹ̀yà alhaji Muyideen baba Muyideen táyé pé gbogbo olóṣèlú gbogbo yín olóṣèlú lẹ́yìn ṣiṣẹ́ fún àgùnfẹ́ ìta àmọ́ nù yín èmi ò ṣe fàṣà kan nù yín ìgbò lọ́wọ́ kan nù yín kìsìkìsì ẹ̀ lẹ́yìn sọ́ọ̀bù tí mo fi upload online fún mi ṣé ẹ ti gbọ́ ẹ wá sọ pé ẹ ànábì ó fẹ́ ó fẹ́ yẹn lé bàbá rẹ̀ ó fẹ́ ẹdú rẹ̀ ó fẹ́ yẹn lé ìyá rẹ̀ ẹ̀yin náà gbogbo tọ́lọ̀ kalẹ̀ fún koro sí ìyàwó ànàbí gan tí ó ní tí ó ní tó fifty pẹ̀lú gbogbo tọ́lọ̀ ti kalẹ̀ fún gangan yìí ọlọ́wọ́ ayẹ pé ṣé gbọ́ ọlọ́wọ́ ayẹ pé ìwọ nìkan la ṣe bẹ́ẹ̀ fún o àṣẹ fáwọn ọmọ ẹ̀yìn yẹn o bàbá mú ìdíyàn yàwó mẹ́rin tẹ́ni mọ́sí náà lọ́n ti bẹ̀rẹ̀ mọ́sí náà bá sùn lásán bá wù bá wá sí ti yín wá sí táì mọ́ simple research mùsùlùmí ò lè ṣe just go online ẹ wo bí rate tẹ́fẹ́ bímọ ẹ wo ẹ bóyá ọkùnrin ló pọ̀ jù àbóbìnrin ẹ lè ṣe ẹ ọkùnrin obìnrin ti pàjá ọkùnrin lẹ́wọ̀n a sì ní ẹsẹ̀ research ìjọsìn ẹ̀ lè ṣe research ìwò tí ó perfect lẹ́yìn wá gbé lórí ti tí wọ́n jẹ perfect gan ó perfect láàrin láàrin àwọn ẹranko tọ́lọ̀ ń da àwọn tọ́lọ̀ ń sẹ́ kúrò àyẹ̀ká ẹ̀sọ́ ẹranko ni wọ́n ọmọ ní wọ́n bìlà wà ẹ̀sẹ̀ ẹranko àwọn tọ́lọ̀ sọ kúrò àyẹ̀ká lẹ̀ fún ẹranko ni wọ́n ọlọ́ọ̀rí mọ́lẹ́ ẹranko tó sọ̀kalẹ̀ fún wọn kẹ́ ń gbọ́ láyé ìgbà yẹn bí ìgbà kọ́lọ̀ mo bá nàbí sọ̀rọ̀ pé ẹ tọ́ mo bá ti rí ọtọ́mọ kan tọ́wọ́lé ọkọ yóò wà lùjọ náà láyé ìgbà yẹn kò sọ́mọ yóò bá mo ẹ̀dẹ̀ ọlọ́ kò sẹ́ni ẹ̀sọ́sọ́ fáwa kò sọ́mọ yóò bá tí ò wọlé ọkọ láyé ìgbà yẹn tó ìgbà yẹn náà yóò bá tíyẹn sí kò sọ́mọ yóò bá tí wọlé ọkọ láyé ìgbà yẹn tí kò sọ́mọ yóò bá tí ò ní ìbàdí wọlé ọkọ láyé ìgbà yẹn wọ́n ayé àwọn ọmọ Saudi ti bàjẹ́ ńgbà náà àti táwọn síbẹ̀ náà síbi nìkan láti pálọ̀ ń ṣe pé ọlọ́run fi hàn gégùn.